وعلى آله وصحابته الذين اتبعوا سبل الله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدفني يدولون مباوة ọba alágbára ọba tí ọdá wa ọba náà lọ́ba tí a dúpẹ́ fún àwọn tí wọ́n gbà wá lálejò ní ibi tí a wà yín ọbẹ̀ lérí ìmáàmù wa ní masalasi ń bí èdèrè alhaja wa àti gbogbo àwọn tí ọlọ́wọ́n bá tó fi di masalasi náà mú kọ́lọ́wọ́n bá san wọ́n lẹ́sàn dáadáa. al'aulama ma hiya al'aulama kí ni wọ́n pè ní العولمة العولمة أول ترى عالم من تو... من توليد لفظ لفظ العولمة من توليد اللغة العربية أمور amú لترى yìí العولمة látara وقلنا أن لفظة من توليد العالم هي سيطرة وغلبة ثقافة من الثقافات على جميع الثقافات في العالم وسلب خيرات الشعوب لصالح تلك الثقافة globalization kí ni ń jẹ́ bẹ́ẹ̀ kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ kí ló kó sínú kí ni àwọn iṣẹ́ tó fẹ́ ṣe lára gbogbo wa àtàwọn ọmọ wa kí ni pílánì wọn fún ayé ibo ni wọ́n ti bẹ̀rẹ̀ ibo ni wọ́n fẹ́ parí ẹ̀ sí kí ni ipa wa lára ẹnìkọ̀ọ̀kan wa àti nínú àwùjọ wa gbogbo aláwọn pé global ayé ní jẹ́bẹ̀ alaalam lédè Lárúbáwá ayé náà ni alaalamiya wa alaalamiya ó yàtọ̀ sí al-ulama al-alamiyya hiya an yasluka kullu insani maslaka rabbihi tí gbogbo ayé máa tẹ̀lé ẹ̀sìn ọlọ́run òun ni wọ́n ń pè ní al tẹ́nìkan kan ò gbọ́dọ̀ sọ pé òun ò ní tẹ̀lé ẹ̀sìn rẹ̀ tí gbogbo wọn sì máa lòfin ọlọ́run ní ń pè ní al-alamiyya yàtọ̀ sí al àwọn míì máa ń dà papọ̀ kọ́dọ̀ ọlọ́run ọba wa ìgbà tí wọ́n rán òjíṣẹ́ lá Muhammad sallam tí wọ́n rán sẹ́ ọlọ́run bá ní yá bàdà a'udhu billahi minash shaitani rajim yá ayyuhan nas qul yá ayyuhan nas inni rasulullahi ilaykum jami'a ọlọ́run ọba ní èmi òjíṣẹ́ òjíṣẹ́ sọ fún wọn pé èmi òjíṣẹ́ tẹ rí ọlọ́run ọba rán mi sí gbogbo ọmọ èèyàn pátá gbogbo èyíkéyìí ràn tóbù kọ́ wà nínú ẹ̀ ọlọ́run bá rà nábì eléyìí wọ́n ní ọlọ́run lè gbogbo wa ká máa tẹ̀lé ànábì náà lábala àdéhọ́kàn wa lábala ìjọsìn wa àti lábala ìwà nǹkan mẹ́ta mọ̀ kálẹ̀ àdéhọ́kàn wa nípa ọlọ́run nǹkan alamiya bá ń pe ọlọ́run ìwọ pé jí èmi ò gbọ́dọ̀ máa pe ọlọ́run kí wọ́n máa pàlìjànú nǹkan kan náà gbogbo àwọn ṣe kíni láàjọ máa pè ibadatuna wahida àsìkò ọ̀run wa àsìkò kan náà ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé kèétí ìdérí ẹ̀ ẹnìkan ò gbọ́dọ̀ sọ pé agoba ìlà wa kírun gbogbo wa àsìkò kan náà láàmà ṣe kíni láàmà kírun àkàlákùnà àwọn àwàtà máa wò ètò ọlọ́run bá ti ṣe ní haram òun ni ó haram fún gbogbo wa ètò ọlọ́run bá ti ṣe ní halal ẹnìkan ò ní sọ ọ́ di haram nínú àwọn tẹ́ńbẹ́lẹ́rìlẹ̀ ọlọ́run alàlàmíyàtùnú bíi manzori dini tá a bá ń fojú ẹ̀sìn wò nítorí ẹ̀kọ́ wọn pè ní globalization gangan nìyẹn òun náà ni kí gbogbo ayé ká máa sin aláìyọ kan ká sì máa sin lọ́n bákan náà kí gbogbo wa ó máa hùwà tí ò ní jẹ́ kéré ilẹ̀ ó dàrú. èyí ń ti wà tipẹ́ ọlọ́run sì ti ń pè wá lọ́bẹ̀ ànábì ti ń pè wá lọ́bẹ̀ èyí tá a fẹ́ sọ nírọ̀lẹ́ yìí lẹ́nu wọn bá àsìkò díẹ̀ tá a fẹ́ sọ yìí òun náà ni àlàáwùlẹ̀mà ìjẹgàba lérí ayé pẹ̀lú ìdarí ìlú kan ìlú náà ni wọ́n pè ní USA Amẹ́ríkà kí wọ́n dúró nílùú wọn tí wọ́n wà yẹn kí wọ́n sì máa darí gbogbo àgbáńlá ayé lọ sí ibi wọ́n bá fẹ́ kí gbogbo wa pátápátá ta ní àwọn àṣà ìlú wa èyí tó da ńlẹ̀ àti èyí tí ò da ká sọ mí tiẹ̀ ká kó kalẹ̀ káwọn wá tẹ̀lé àwọn gọ̀ọ́gọ̀ gbogbo bí wọ́n bá ń sékíní gbogbo bí wọ́n bá ń lọ. kí gbogbo kọ́mọ̀ wá sí kinní kan tí wọ́n ń pè ní takọ́fàtú islamiyya kọ́mọ̀ sí nǹkan tí wọ́n ń pè lẹ́sìn tẹ́nìkan máa wá sọ pé ẹ̀sìn tòun ó ní kó wọn má ṣe báyìí ẹ̀sìn tòun ó ní tó ń kó wọn má ṣe báyìí àwọn ọ̀fẹ́ gbọ́ etí wọn sọ ní pé pẹ̀sìntì pàṣàtì pa ìròrí títí ẹ̀ tí àti bó ṣe fẹ́ àwa ni kọ́ ọmọ wa tẹ̀lé níta bá pè ní dáadáa òun ni dáadáa níta bá ní ọ̀dá òun ni òṣèkéni òun ni ọ̀dá lẹ́yìn náà tí wọ́n bá pa gbogbo ìròrí gbogbo wa tí wọ́n bá parẹ́ tán ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn wà á máa dẹ àwọn ajá àwọn sí yín àwọn ajá wọn kò sílùú tó ń tẹ lájà àwọn kìláàbù wọ̀nyí àwọn ajá yìí àwọn ni wọ́n máa dẹdẹ fún wọn gbogbo oore tó wà nílùú kọ̀ọ̀kan àti ìlú tó jẹ́ Islam èsì ìlú ẹ̀sìn àti ìlú tí èsè ìlú ẹ̀sìn wọ́n máa fún àwọn òróró dáadáa ìlú wọn wọ́n máa fi sara rìndín ní ọ̀dọ̀ wọn látara bẹ́ẹ̀ wọ́n máa lágbára lérí yín iqtisadiyan economically wọ́n máa lágbára lérí yín láti máa darí gbogbo ayé bóyá ń ṣe islam abẹ́ ṣe islam tẹ́ bá tó wá jẹ́ mùsùlùmí wàhálà ti ń di méjì ètò wọn pè ní globalization àfa mi náà àwọn àlùfáà wa àwọn náà tún ṣe tààrífù àwọn náà ṣe definition wọ́n ní التسلط الثقافي في محاولة إذابة الثقافات الأخرى وحضاراتها ضمن الثقافة الجديدة nǹkan kan náà ni gbogbo wọn sọ àníṣe kájẹ gàba lérí yín àṣà tiwọn kọ wọnú lé yín àti inú lé yín àti ta yín kẹ ẹ má rí nǹkan míì tẹ́ ẹ máa ṣe àbí kẹ ẹ máa béèrè pé bóòlù amẹ́ríkà ṣe máa ń ṣe tẹ́fẹ́ fẹ́ ṣèyàwó ìlànà wọn lẹ́lò tẹ́fẹ́ kó mọ ìlànà wọn lẹ́lò tẹ́fẹ́ rori tẹ́fẹ́ mari tẹ́fẹ́ kọ̀yánlẹ̀. àbọ̀ àwọn ẹlẹ́kẹta wọ́n ní hiya ja'alul alami fi qalibin amiriki wọ́n ní táwọn ń pè ní globalization pẹ̀lú báwọn ṣe wò ó àti báwọn ṣe rí ó ní pé wọ́n fẹ́ jù wá sínú abọ́ kan àbí ká ní kọ́ọ̀pù kan àwọn ni wọ́n bá mú lọ́wọ́ wọ́n máa wá darí ẹ̀ síbi wọ́n bá ṣe kíní tí wọ́n bá fẹ́ ẹ̀ máa fi bọ́ọ̀lù gbogbo atẹ́gùn tó wà ní bọ́ọ̀lù yẹn òní gbogbo àgbáńlá yẹn àwọn ni wọ́n ń gbá bọ́ọ̀lù yẹn ibi wọ́n bá gbá lọ ibẹ̀ náà ni gbogbo ó ṣe kíní ládàrí lọ ẹni wọ́n bá pè lérí ibú lérí ibú náà ẹni wọ́n bá pè ní tẹ́rọ́rìsì tẹ́rọ́rìsì ni wọ́n máa jẹ́ ẹni wọ́n bá pè lọ́rẹ́ àwọn ọ̀nà lọ́rẹ́ àwọn ẹni wọ́n bá bá gbogbo agbọ̀dọ̀ mọ́ síkínì agbọ̀dọ̀ mọ́ bá wọn jà ẹni wọ́n bá ń bá ṣọ̀rẹ́ agbọ̀dọ̀ mọ́ síkínì agbọ̀dọ̀ mọ́ bá ṣọ̀rẹ́ láì ní ronú pé sẹ́ni yìí jẹ̀bi àbọ̀jàre sẹ́ni yìí jàre àbọ̀jẹ̀bi. a padà máa má wá kò sọ́gbọ́n tó fẹ́ dá tó ní bá amẹ́ríkà ṣe directly or indirectly gbogbo ajá amú ayé ó so mọ́ àwọn òyìnbó àbí bó la ń kó àwọn ọmọ ọlọ́láwọ̀ lárọ́ tani ọmọ rẹ̀ ó jí láàárọ̀ sìn àtọmọ lè máàmù àtọmọ àfa tí ò ní lọ sùkúl kí ni wọ́n kọ́ kọ́kọ́ a for kini for apple b for ball èdè baba ti nù nítorí pé bọ́mọ ọ̀bá mọ̀ án àti ṣiṣẹ́ ń lu rẹ̀ ó nira àti wá oúnjẹ jẹ rẹ̀ ó ṣe kí ni yóò lè. al-istimaru al-qadim wọ́n ti colonize wa ní john gbogbo àwa tí wọ́n colonize pátá àbọ̀kùnrin wàhálà lẹ́nu nígbà wáyà wọn ní kálukú ọmọ wa gbòmìnira nineteen sixty kí ti wá ipe independence ipe àti gbòmìnira lẹ́yìn ìgbà yẹn ni al-istimaru al-jadid lọ́sọ̀ọ̀sẹ̀ wá dé wọ́n yẹ kó wá colonize ní tuntun indirectly tẹ́nìkan kan ò sì ní bọ́m̀bẹ́ kọ́lá ẹlòmíì ò ní má gbé ọwọ́ wọn lòún wà ó dìgbà tó bá wọnú sáré. sẹ́wárí lè ti ń yín sìn wọ́n ò gbé nǹkan ogun wa bẹ́ẹ̀ náà ni wọ́n kó wa lẹ́rú. bẹ́ẹ̀ ni wọ́n fi wá roko àwa gan fúnra wa là ń sọ fún wọn pé ẹ wá kó wa ń lu yìí káwa bá roko fisa lọ ń sìn àwọn onílọbẹ àwa dúdú náà ẹ wá fi wá sẹrú àwọn yìí ni àwọn ni wọ́n múra wọn lóko ẹrú àtàwa tá a lọ gbogbo apátápátá ń bọ̀ làwà jẹ́mọ́ oko ẹrú gbogbo làwà oko ẹrú wọn. nǹkan tí mo fẹ́ ká kó dìmú ní ìjòkó yìí òun náà ni pé Allah subhanahu wa ta'ala ó sọ fún ọ́nà al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ni ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim غير المغضوب عليهم ولا الضالين سباكن وتاكلاس جماعه àmín àti maka o àti madina o àti kudusi o àti àgbáńlá ayé o bá a kẹ́hìn táwọn mọ́sálásí wà yìí níta àwìn náà ní lambẹ lakote ní kutọnu kánò kaduna gbogbo àgbáńlá ayé kí n ń sọ jama. ihdina siratal mustaqim ojú ọ̀nà wọ ọlọ́run tó yìí òun ni kò jẹ́ àmà tọ́ siratal ladina an'amta alayhim. ojú ọ̀nà àwọn tó ti parí ìdẹ̀ra rẹ lé wọn lérí àwọn àwọn awọn àwọn ànábì ọlọ́ orí àyà kan ti padà tuntun ní orí wọn máa yóò tẹ Allah wa rasúlà ọ̀wùlá ìka máa lẹ̀dí iná àní àmà lọ́hùn ẹni bá ń tẹ̀lé lọ́wọ́ tó ń tẹ̀lé ànábì yóò wà pẹ̀lú àwọn tá a ti parí ìdẹ̀ra lérí mínà ànábì yìí nínú àwọn ànábì ọlọ́ àtàwọn olódodo àtàwọn tí àwọn tá a parí ìdẹ̀ra alẹ́ lérí nù ní òfin ní bẹ̀rù kankan tọ́pọ̀ lè di jihadi yìí ni ọmọ sikin ọmọ bá ṣẹlẹ̀ ṣùhàdá kọ́ lọ lè bá wọn kọ́ jọ́yìn wọn wọ́n sọ àlẹ́ hì àtàwọn ẹni rẹ̀ ọlọ́mọṣà fàwọn náà sínú. ọlọ́wọ́n bá ẹ máa tọrọ ojú ọ̀nà àwọn ànábì ọlọ́ òun náà ni pé kẹ́ ẹ sin ọlọ́run kẹ́ ẹ mọ ọlọ́run lọ́kàn kẹ́ ẹ má sin nǹkan mí yàtọ̀ sọ́lọ́ kẹ́ ẹ sì máa ṣèjọ́sìn yín pẹ̀lú ìbámu pẹ̀lú tànàbí mu wa ó di méjì kẹ́ ẹ máa wá hùwà dáadáa tẹ́rì ilẹ̀ òfin ní dàrú ó di mẹ́ta ojú ọ̀nà àwọn ẹni rẹ̀ mu ẹni tó kàn bá ti dàrú mọ́ lọ́wọ́ ní mẹ́tẹ̀ẹ̀ta ìbámu wáyé tó wáyé. ọlọ́wọ́n bá ní ghayril maghdubi alayhim yàtọ̀ sí ojú ọ̀nà àwọn tó ti bínú sí gbogbo àwọn afọ́ńtẹ̀fẹ́sẹ̀rẹ̀ pátá wọ́n là nábì ní alimakudubi ali àwọn tọ́lọ̀ ń bínú sí tọ́lọ̀ ń sọ fún wa pé ká máa ka fátíà ní dojoojúmọ́ ká máa bẹ̀rù kó ká má bàa bọ́ sójú ọ̀nà wọn alimakudubi alihim àwọn wo ni wọ́n pè bẹ́ẹ̀ aliyahud jew aliyahud israel aliyahud àwọn yahud tá a àwọn ni wọ́n jẹ́ ọ̀gá amẹ́ríkà usa lẹ́nìí kò sẹ́ni tí ń darí wọn tó ju yahudu lọ ibi yahudu bá ní kí wọ́n lọ ni wọ́n ṣe kí ni wọ́n lọ. àwọn lẹ́mà globalization tá à ń sọ̀rọ̀ nípa ìgan ta ni wọ́n ń darí ẹ̀ nígbà ní USA ló gbé lérí àwa ní yahudi ní ọ̀gá USA definitely ta ni darí ayé jama al-yahudi. ghayril maghdubi alayhim ọlọ́wọ́n bá ní ẹ máa bẹ̀ mí kí n má jẹ ẹrin ojú ọ̀nà àwọn tí mo bínú sí wala ddallin àtàwọn tá a sọnù àwọn wọlé sọnù annasara annasara àwọn sọnù ganifa ọ̀nà wọn jìn ọlọ́run ní wala ddallin àbí pé sọ ọṣẹ dúdú ńlẹ alálọ́ọ̀ má jẹ òun yẹ sẹlẹ̀ tó ń sin gbẹ́rẹ́ anírọ̀ ẹ̀sìn wa ò tí wọn náà ń gbẹbọ sí ìta mẹ́ta tó sáré padà á ní rọ o Ọlọ́run sọ wa ń bẹ àwọn yìí ṣe bẹ́ẹ̀ nílé ìjọsìn wọn kí ló wá ń ṣe ó ní mẹ́ta lọ́kàn làwọn kí ni yàtọ̀ láàrin ẹ àlọ́ kan lọ́lọ́run kò sí ní jẹ́ mẹ́ta lọ́kàn ọ̀làdọ̀ọ́lìn àwọn sọnù wọn ọmọ báwọn ṣe kí ni wọn ọmọ báwọn sọnù. ibi kan náà ni wọ́n padà wá lọ lè pàdé pẹ̀lú àwọn tí wọ́n ní wọn ọ̀dọ̀ àwọn yìí tí wọ́n bá tú bá kán tó kú pẹ̀lú ọ̀kì lánàá Qur'an ó ti sọ nínú al pé. sikina fi nari jahannam ẹ̀rí ọlọ́run bá wa àwa là ń pín lọ́tọ̀ọ̀tọ̀ aláàtì mọ̀ pé nǹkan kan ni ó kó kan ni wọ́n gbogbo ṣe قل إن الذين كفروا من أهل الكتاب gbogbo àwọn tá a ti fún tíra síwájú yahudi àti kínní àti nasara wal mushrikin àtàwọn ológun àwọn olóòṣà fi náàrin jahannam ibo ni wọn padà sí. khalidina fiha iná ni gbogbo wọn wọ o tí wọn bá ti tú kan tó lọ khalidina fiha wọ́n pẹ́ńbẹ́ gbére gbére àwọn ọlọ́dún. ulaika hum sharrul bariya ọlọ́wọ́n bá ní àwọn ni wọ́n burú jù lẹ́dàá lérí ilẹ̀ ọlọ́ kí ló dé tó lọ́n pé wọ́n ní sharru àkọ́kọ́ ni pé lójú wọn débẹ̀ ni pé ọ̀tọ̀lẹ́ni tó dá wọn ọ̀tọ̀lẹ́ni tí wọ́n ń ṣe kiri ọ̀tọ̀lẹ́ni tí wọ́n ń sìn. ṣé wàá rí yahudu àti nasara táwọn wì yìí lérí mùsùlùmí wọn wá dọ̀rẹ́ ọ̀tá sì ni wọn. وقالوا ليست النصارى على شيء وقال اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء bí wọ́n ṣe máa ń sọnù látọ̀hún wá wọn ní òsì lójú ọ̀nà wọ́n jọ ń sọ fún àwọn òjò sí ní òjò ọ̀nà. mọ̀tìmọ́nù ha tàlẹ́kù amaliyat àwọn olùkọ́ wa wọ́n ní ẹ̀rí globalization tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀yìn wọ́n láwọn tó gbé ẹrù lénìí yahudi àti kíni àti nasara ni yahudi ni israeli nasara ni usa àwọn ni wọ́n ń darí ẹ̀ wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ ìròrí globalization yìí ní 1962 wípé ẹ má jẹ́ àwòrán nígbà tí ussr tó ti fìdí jálẹ̀ tá a ti rẹ́yìn tiwọn. àwa ló tó kù lálágbára láyé níta wa ti ń sin ni pé ẹ jẹ́ á dá ìròrí kan kalẹ̀ ìròrí yìí á yan àwọn lẹ́jìnà àwọn kọ́mítì ní gbogbo àgbáńlá ayé táàjọ máa ṣètò lérí bó láti sọ ayé di wọ́n ní kọ́mítì ní Nàìjíríà wọ́n ní kọ́mítì ní eh, Australia wọ́n ní ní Canada wọ́n ní Lebanon. wọ́n ní Kuwait wọ́n ní ní Saudi Arabia wọ́n ní kọ́mítì wọ́n ní Cairo kò sílùú ayé tí Yahudi ò ní àwọn kọ́mítì tí wọ́n máa bá wọn spread ìròrí wọn yìí ọ̀rọ̀ wa di pé ìwọ ń bẹ láyé ọ̀wá ń pè wọ́n tẹ̀lé USA ayé rẹ̀ burú ni ìwọ ọ̀làjú ni ìwọ ọ̀mọ́tí lọ́láyé ni ó lè lówó kò lè dá fún ó lè rí bá ti ṣe bóun ló ti fẹ́ mẹ́kẹ́ àdáfò làwọn àwọn fáà ní kí ni àdáfò wọn góòlù alákọ̀ọ́kọ́ tí wọ́n máa sọ fún gbogbo ayé kàmá yaqulun àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ o àmọ́ gbogbo aláma pé irọ́ ní mẹ́mẹ́ alákọ̀ọ́kọ́ ni pé al-hurriya wọn làwọn fẹ́ kí kálukú free freedom freedom of worship ẹbí gbogbo ayé lẹ kálukú ọmọ ṣẹṣẹ tó bá ṣe ni tó bá wù kí bàbá ọmọ sọ fún ọmọ rẹ pé kí ló dé tí ò wá mọ́ṣáláṣí kọ́mọ náà ọmọ bàbá kọ́mọ bá bàbá rẹ kọ́mọ bàbá rẹ tó di kérúbù àbódi csc kọ́mọ bá sọ anything àbúrò wọn àgbà àbúrò wọn kékeré àtẹ̀gbọ́n wọn àgbà táláwọn ọ̀lẹ́sìn táwọn wọn ní kálukú fi kálukú lẹ̀ ìròrí ni sẹ́ẹ̀ mọ̀ pé ó ti sẹ́ sọ́dọ̀ wa mí àbí ọ̀sẹ̀ síbẹ̀ alákọ̀ọ́kọ́ nu wọ́n sì wá palẹ̀ mọ́ àjà àti gbogbo àwọn weapons àwọn nǹkan àjà olóró fún gbogbo ẹni tó bá fẹ́ takọ̀rọ̀ rí wọ́n rẹ̀ láti jù sẹ́wọ̀n ní tí wọ́n sọ ni pé kálukú ṣe ń tọ́ba sí kíni ní tọ́ba wò lá ìkàrà fi dín nínú ẹ̀sìn wọn tẹ́lẹ̀ náà sàn pé ẹ̀sìn wọn ò ní ká mú ẹnìkan ti pa kọ́ sí Islam ẹ̀sìn ní ká encourage ká ṣe wá sí fún ká ṣe dáadáa sí ká bùn lówó ká fún lọ́lá ká gbọ́ sọ̀rọ̀ rẹ̀ kó lè bá ṣẹ̀sìn wa àmọ́ táwọn sọ ni pé ànílérìlè ọlọ́run ẹ bẹ́ẹ̀ máa pé aláàbẹ̀mọ́ ẹni bá ń sin ògún ó ní right láti sin ògún nítorí túùsì nìyẹn lọ́lọ́run ìròrí yìí ó ti wà lọ́dọ̀ wọn wọ́n wá fẹ́ kọ́ kárí gbogbo àgbáláyé lẹ́sìn máa gbọ́ tí ọ̀kan náà àwọn lọ́ọ̀yà wa tó kúnjó ní ìkẹ́mọ́dàkọ́ ẹ̀ ọmọ rẹ̀ obìnrin lọ́ba lọ lè fi fún alátẹ̀wọ́ kan àwọn reporters wọn ń gba ọ̀rọ̀ lẹ́nu ẹ̀ pé kí ló rí sí marriage yẹn ẹ̀yin náà jí mọ́ ó ní of course I don't see bad thing in it pé oṣù tó burú mbẹ̀ ọ of course bó ṣe wáyé ọkọ ẹ̀ ẹlẹ́sìn mi òun náà á tún máa ṣe Islam ẹ̀ ọ̀rọ̀ ọ̀nà bẹ́ẹ̀ jẹ̀mọ́ ó ti ọkọ̀ gbẹ̀wò dání ní máa ń sẹ̀sìn kan tíyàwó rẹ̀ ọmọ sí kínní yọ ọmọ sí mi ìtumọ̀ ẹni pé obìnrin free láti ṣe kínní obìnrin ọ̀lẹ́sìn ìròrí globalization. wasalam wọ́n máa sọ fún àgbáńlá ayé pé báwọn ṣe wà yìí peace làwọn ṣe kínní ni làwọn wọ̀ fún o tàbárí ibìkan tí wọ́n ti ń jagun àwọn wàá dá sí wọ́n ti ń para wọn láti ọdún méjì àbọ̀sìn ní Syria oye àwọn ń bọ̀ náà nù àwọn ń bọ̀ nù. ẹ gàdá ẹ bọ́ọ̀ ni wọ́n ń korúkọ Saddam Hussein wọ́n ní ń ronú kó fẹ́ ṣe weapon ń ronú kó ṣe kí weapon ń ronú ẹ̀ kó ṣe torí ẹ̀ làwọn ṣe lọ lè já lógun nítorí pé ń ronú àti ṣe kí àti ṣe téèyàn rí ọmọ tí ń lọ ọmọ èèyàn tó wà ní báyìí kéèyàn sì fọ́ ní etí pé kí ló dé tẹ̀ fi ń gbọ́ ọmọ ilé tí bàbá ó ní bó ṣe wà ń irun ronú kọ́ fẹ́ gbé bisikíìtì ọ̀kan yìí. La ilaha illallah ibi wọ́n bá ti rólé jà ibẹ̀ ni etí kíni ibẹ̀ ni wọ́n máa ń lọ láti 1948 ó ní Palestine ti wà nínú wàhálà Palestine wọ́n ti wà ní eríkẹ́ni erí ìjà erí fìtínà erí wàhálà látọdún yìí wọn ò rí nǹkan kan dá sí nítorí pé Yahudi ni ó han àwọn Palestine lè Yahudi sì lọ́ọ́ ga wọn ní òkè lọ́hùn wọ́n ní hukukul insan humanity àwọn làwọn dúró láti máa gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ fún ẹlẹ́tọ̀ọ́ àwọn àfa wa wọn nínú àwọn àdáàfún wọn àwọn góòsù wọn ò ní pé àtàwọn ènìyàn ti sọ di àwọn fẹ́ kí gbogbo àwọn àtàgbà ńlá ayé káwọn ọjọ́ máa ṣètò nípa ọrọ̀ ajé táwọn fi máa rówó ná táwọn fi máa rówó lò ibi wọn bá ọrọ̀ ajé tiwa dé ní nàìjíríà ń bí gbogbo iná láàrin yẹn bẹ́ẹ̀ bá làbúrò tó bá darí dé ó bá wọ nàìjíríà yóò máa béèrè lọ́wọ́ àwọn èèyàn ni pé ṣé wọ́n ṣe jagun tán ni. àbí kí ló mú tí iná òfi wá kí ló dé tó mi ò fi yọ kí ló dé tí ojú ọ̀nà gbogbo mọ́tò ti bàjẹ́ tán. wọ́n sì máa sọ pé àní àwọn ọba yín àwọn ọba yín eh, improve economy yín. jàmáà mùsùlùmí wọ́n wá wá sọ pé àwọn fẹ́ gbìjà àwọn obìnrin àwọn fẹ́ gbìjà àwọn obìnrin wọ́n ẹ̀tẹ́ ẹni kó bìnrin kọ́ máa borí ẹ̀ òun ló lẹ́wà ẹ̀ ọ̀dẹ̀ lè expose ẹ̀wà rẹ̀ bó bá ṣe wù ú ìmọ̀ sọ pé kóbìnrin ó bora kóbìnrin ó borí kóbìnrin ó bojú ẹ̀ ń ṣe àbòsí fóbìnrin ni àwọn sì gbẹ̀san fún un. bóun ni wọ́n ṣe ń pín in tajá títí wọ́n ń kan lè mọ́mù nínú ọkàn tiẹ̀ pẹ̀lú obìnrin tọ́tẹ̀ láṣẹ ọlọ́run ọba rẹ̀ nínú àwọn èrò wọn lérí ilẹ̀ ọlọ́run òun náà ni pé àwọn obìnrin ṣé à ń ṣàbòsí fún obìnrin ní Islam Allahu Akbar obìnrin tó jẹ́ pé ànábìnrin ẹni bá tọ́ obìnrin méjì títí tó fi lọ lé ọkọ ọlọ́run ó sì fi sábà bíi pé ó tọ́jú obìnrin yóò sì dọ́mọ àlìjẹ́nu ànábì náà ṣe dáadáa síta nìyẹn sóbìnrin obìnrin wọn ní tí máa ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kọ́mọ́kàn jẹ̀mọ́ mùsùlùmí wọ́n ṣe dáadáa sí àbí wọ́n ṣe dáadáa sí ilé ẹ̀sìn wa obìnrin wọn ní tọ́wọ́ fẹ́ tọ́wọ́ fẹ́ lọ́lé ọkọ kọ́mọ́ jẹ́ ń pa lọ́bù lọ́lé ọkọ òun ni kó jùṣẹ́ ń tó bá ṣe kí ni ẹni tó bá wù. obìnrin tá a wí yìí jẹ̀mọ́ mùsùlùmí ó bá tún dọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ rẹ̀ ó máa tọ́jú ẹ̀ bọ́kọ rẹ̀ bá tún kú ibo ló tún wà ló tún wà ní oko oko mùsùlùmí tó máa ṣe kíni wọ́n máa tọ́jú ẹ̀ àwọn ọmọ rẹ̀ tó bá dàgbà tani wọ́n ń tọ́jú jù obìnrin wọ́n á máa jogun obìnrin mọ́ ogun tẹ́lẹ̀ ní kí islam tó dé nígbà islam dé kí ni wọ́n ní ká ṣe للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا واسال الله من فضله ẹ na ní tiẹ̀ ẹ sì fọkùnrin wọn òun náà ni pé òríyàtò lìbá kálukú ọwọ́ ntọ́ba ṣe kíni tọ́ba wò àdáwò ńlá tí wọ́n kó sí ni pé ní France láìpẹ́ ìjọba France nínú àwọn kìláàbù nínú àwọn ajá ìlú tàǹsọ̀ yìí. ó ní gbogbo obìnrin tó bá ti da nǹkan bójú tó bá lo nìkọ́ọ̀bù kó máa àrẹ́sìtẹ̀. ó ní iye dọ́làsì kan tí wọ́n ní máa san lóṣooṣù lérí pé ọkọ̀ ojú ẹ̀. ọmọ amẹ́ríkà àmì ọmọ france kan ni wọ́n ń lọ òun bójú ó ní ẹ má fọwọ́ kàn wọn ẹ fọwọ́ kàn wọn àwọn yàtọ̀ sáwọn tẹ́ ẹ máa ń fà ní ẹ máa ń fà ẹ máa ń fi tẹ́ ẹ máa ń fọwọ́ fà ní jíǹsì má fọwọ́ kàn wọn o wọ́n ní kí ló dé tó fi da nǹkan bójú ó ní this is my religion ó lẹ́sìn ẹ̀sìn tòun nìyẹn ipe ọkọ òun nìkan lọ́gbọ̀dọ̀ sí kíní lọ́gbọ̀dọ̀ ró. wọ́n ní kí ló dé tó fi wá sí ó ní ṣe bí ìjọba ti sọ pé eh, freedom of kin eh, freedom of religion kálukú lè ṣe ní tó bá ṣe kí ni ó lè wunú ẹ̀sìn ẹ̀sìn tó ń ṣe kí ni tó ń ṣe òun ló da nǹkan bò ń lójú ẹ̀sìn ní kálukú ọwọ́ tó bá wù nítòsí wò wọn lòun ṣe kí ni lòun wọ̀ ọ̀ mèsì tí wọ́n pọ̀ mọ́ lágbájá da nǹkan bójú ẹ̀yìn ilẹ̀ ẹlẹ́hàdà nǹkan mojú ẹ̀ ń bu àwọn tó fẹ́ sọ operation lọ́sibítù kí ni wọ́n máa ń dàbójú abẹ́ẹ̀ rí wọn rí èyí ní kọ́ mọ̀mọ́ bí tábẹ́rẹ́ ọwọ́ àbẹ́ ọmọ kọ́ mọ̀mọ́ bí operation tó fẹ́ ṣe kí ni operation tó fẹ́ ṣe sọ́dà ọpọlọ ẹ̀rú. nígbà wọn ni wọn máa gba owó lọ́wọ́ gbogbo àwọn obìnrin France ẹ gbọ́ tọkàn wí nínú àwọn àfa nínú àwọn mùsùlùmí ó ní gbogbo owó tí wọ́n bá fẹ́ san pátá ó ní kí wọ́n máa ṣírò ẹni tí wọ́n bá arrest lóṣù iye dọ́là tó bá jẹ́ lóṣù ká máa gba ṣẹ́ẹ̀kì rẹ̀ lọ. òun ṣe tán iye dọ́là tó bá ti jẹ́ lóṣù ká máa gba ṣẹ́ẹ̀kì rẹ̀ ibi táwọn bá fẹ́ fà dé àwọn máa wá fà lọ́bẹ̀. ọlọ́wọ́n bá wà subhanahu wa ta'ala ó ní. يا أيها النبي كل أزواجك وبناتك ونساء المؤمنين sọ fún àwọn ìyàwó rẹ àtàwọn ọmọ rẹ àtàwọn obìnrin mùsùlùmí yudinina alayhinna min jalabibihin kí wọ́n máa ṣe kíni wọ́n máa fẹ́ máa wọ jàlùbáàbù jàlùbáàbù ọ̀dàrú kọ́lọ́mọjọ́ ọ̀dàrú máa lọ ọlọ́run sọ tiẹ̀ bẹ́ẹ̀ anábì ni máa bẹ́ẹ̀ na surrati wa raqbati awra láàrin orúkún ọkùnrin mùsùlùmí dé ìdodo rẹ̀ báyìí òun ni tẹ́nìkan kan gbọ́dọ̀ rí lẹ́yìn ìyàwó ẹnìkan gbọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ gbọ́dọ̀ rí anabi sọ fún kanáà sọhábà níbo òsì tán lẹ anabi ní gúta fàkàdà fàyínà fàkàdà awra báyà bó ìta rẹ ọ ma pé ìta ẹni òhó ẹni àwọn àwọn ọ̀gá wọn lókè lọ́hùn ẹ̀dá máa pè wọ́n lọ́gá wọn lókè lọ́hùn ó ṣe pẹ̀lú àwọn mọ̀nàfíkì àwọn ní bọ́bá sì wọ ní kó múra tẹ́nìkan kan gbọ́dọ̀ sọ pé báwo ló ṣe kí báwo ló ṣe múra lẹ́ẹ̀fi rí ọ̀dọ́ lẹ́ni tí ó gbé lẹ́yìn ìgbà tó wọ pàyìntì tán ìbámu kú mọ̀ wọ pàyìntì ń gbọ́ mọ̀ pé òun ó padà sílẹ̀ ni àbí kí láǹfààní téèyàn wọ̀ sábẹ́ tó padà wá tún sílẹ̀ ọ wà á fẹ́ ká kú bọ́ ìdí rẹ lẹ́kọ́ jẹ́ pé jíǹsì nìkan ló ṣe kínní ìlọ́wọ̀ tó bá ṣe débi táwọn yòókù rẹ wà tẹ́ ẹ dẹ́rù àwọn ajáta wíìn olùsìn kó tó tú bẹ́ẹ̀tì rẹ ẹ̀hẹ́n gbogbo ayé wọn fẹ́ dà bákan náà abala ajẹ́ àmú ẹ̀sìn tiwa ogbenda jẹ́lẹ̀ ogbenda ní jẹ́lẹ̀ ọlọ́run ni wọ́n yọ hílù láhùn tọ̀yìnbá àwọn aláṣẹ ń tọ́ da fún yín lẹ́tọ̀ọ́ pé máa jẹ́ wọ́n yọ harimu aleyhim kaba isa yín tí ó nìyín la ni kẹ́ ẹ má débẹ̀ ẹ má mutí táwọn àjọba wa tí wọ́n bá mọ ọlọ́kọ̀ tí ń wà wọ́n ni nínú àkọ́kọ́ corruption láyé tí wọ́n fẹ́ eradicate ẹ̀ òun ni kí wọ́n máa ti gbogbo ilé ọtí gbogbo bí jọ́ìntì gbogbo bí apalọ̀ wọ́n máa tì í torí èèyàn ní wọbẹ̀ kó gbé orí pípé wọbẹ̀ kó sì gbé orí pípé jáde èèyàn wọbẹ̀ lónílà akáyì yọ jáde ń wèrè bóyá wèrè yẹn àbí ètò lásọ ẹni mutí ìyàwó rẹ̀ ò sèpù lọ́wọ́ ẹ̀ àwọn innocent tí wọ́n lọ lójú títì wọn ò sèfù lọ́wọ́ ẹ̀ àwọn ọmọ rẹ̀ ò sèfù lọ́wọ́ ẹ̀ nítorí pé bọ́tí bá ti wọnú ọpọlọ ìbọn ọpọlọ jẹ́ ni ìjọba wa ní kálukú mú un tó bá ṣe kí ni nítorí wù bí wọ́n ṣe mú un lamẹ́ríkà. àwọn àlùfáà wa wọ́n ní lábẹ́ globalization ó oríyàtò tìjára kálukú ṣe business tó wù ntọ́ba wù ọ ni ọ ta ntọ́ba wù ọ ni ọ rà ìwọ ló ní ọpọlọ rẹ ìwọ ló sì ní owó rẹ ìwọ ló sì ní wàhálà tó fẹ́ ṣe ràǹtó wù ọ tàǹtó ṣe kíni ntọ́ wù ọ ọlọ́wọ́n bá wa oní wa ahàlálà olùbẹ̀yà wa harama rìbá ọlọ́wọ́n bá ní mo ṣe kẹta kẹjìrì mo ṣe lẹ́tọ̀ kẹ ẹ máa gba owó èlé interest mo ṣe léwọ̀ ẹnìkan ò ní gba interest láyé kọ́ balance tẹ̀ jáde láyé àwọn sukuu kan bẹ láwọn sukuu kan ńláńláńlá ń bẹ lẹ́kọ̀ọ́ yìí wọ́n bẹ ń bomi náà wọ́n yìí bọ́ kúrò nu wàhálà interest dàrọ̀ ọ̀kan nínú àwọn ọmọ àyà kan obìnrin ó ti tó bá lọ́dọ̀ ọlọ́run lọ́sẹ̀ tó ló ní àwọn báǹkì kan pè wọ́n wọ́n ní òun jẹ́ àwọn ní one hundred twenty thousand òun wá béèrè pé báǹkì ibo ńbọlẹ̀ wà nídìí olóhùn ti mú lọ báǹkì wọ́n ní lọ́dún báyìí ọlọ́run wa rántí pé bẹ́ẹ̀ lóòótọ́ mà ní òun mà yá owó kan lọ́wọ́ wọn jẹ́ òun sì ti sá kú one five lọ́dún ó kú one five tí ó ṣe kí ni tí ó fún wọn one five ní interest ti wá gùn ó ti wá dè ló ó ti wá di one twenty thousand nígbà láwọn àwọn máa wá àdírẹ́sì rẹ̀ káàkiri ọmọ akíní wọn ọmọ globalization. kẹ́nìkan máa sọ pé nígbà tá a bẹ̀rẹ̀ islamic banking tí wọ́n ń sọ tí wọ́n kà ń sọ tá à ń sọ kí ló padà sílẹ̀ ẹgbẹ́ wọn gan mọ́ èyí tó bẹ̀rẹ̀ náà bí à ń dákú bí à ń dájú báyìí tó wà ni wọ́n ń darí ayé bí wò ṣe ní darí tá tó mú a sọ tá à ń nítorí gbogbo àwọn eléré wa ń bí àtàwọn olórin wa kò sí tí wọ́n lé wọ́n lé wọ́n tájẹ̀tì àwọn o amẹ́ríkà ìpè bí wọ́n ṣe máa ń ṣe lọ́hùn nù àwọn àlùfáà wa wọ́n nínú islam ká yáyàn lówó ká má gbèlé òun lọ́wọ́ à ń bẹ̀ kí ni wọ́n fi rọ́pò rẹ̀ ká gba èlé àwọn afáà ní bí èlé bá ti wá káàkiri ayé kò ní sàánú mọ́lẹ́rìí ọlọ́ èmi ní one hundred thousand ẹnìkan ní yá àwọn lọ́fẹ̀ẹ́ yóò da, padà fún mi lẹ́yìn oṣù mẹ́fà láì fi nǹkan kan lé ẹnìkan dé ọgbọ̀n dé ó ní ẹ̀yà mi lọ́dọ̀ thousand yín fún one twenty. àwọn afáà ní gbogbo èèyàn kó ní ìmánì èlé ọ̀dà ẹni ní ìmánì èlé ọ̀dà gan tó sì fẹ́ owó yóò fẹ́ fi lọ́bẹ̀ gbẹ́dọ̀ bí twenty thousand náà yóò sá sí nǹkan kan. àwọn àlùfáà wa wọ́n ní tí èlé bá ti dùn mọ́ àwọn yẹn lẹ́nu tán ẹ̀ nílẹ̀ ni tí ó yá ni lówó free tí ò ní ṣẹlẹ̀ mọ́ èlé máa ń tilẹ̀kùn àánú ọlọ́run fáwọn àlùmọ̀ àti gbogbo èèyàn tí ń gbérí ilẹ̀ àìmọye àwọn obìnrin àìmọye àwọn ọkùnrin àìmọye gbogbo ayé náà tá a fẹ́ ṣòwò tá a sì mọ̀ pé òwò yìí tá a bá ṣe àárò owó ń bẹ táyọ̀ wà á yá ni lókù báyìí èyí mélòó ní rówó yá ládùúgbò wọn bí. àmọ́ tá a bá lè afẹ́ gbèlé kọ́dà lérí fóònù rẹ̀ náà ló ti ṣe kínní ló ti pè wọ́n pé mo fẹ́ gbèlé o wọ́n sì ní sẹ́dí àkáńtì nọ́mbà àti àdírẹ́sì àtìmọ̀ pé onílé bọ́sù kọ́tà a gbà tọ̀ bá ṣe kíni tọ́ bá rí owó ti wọ́ bẹ̀ àbí lẹ́yìn oṣù mẹ́fà fifty thousand ó mú ọ. lam tẹ̀ fàálù tẹ̀ bá filẹ̀ fàdánù bí haribi minallah wa rasuli ẹ máa palẹ̀ mọ́ ogun Ayo miami oríyàtò zawaj ní ti ń bẹ lábẹ́ globalization ni pé àwọn òyìnbó táwọn ajá americans àwa máa ń fẹ́ tó bá wù wá lọ́dọ̀ wa ẹ̀yin náà gbọ́dọ̀ máa fẹ́ tó bá ṣe kí ni wọ́n bá wù yín tó bá jẹ́ ọkùnrin ló bá wù ọ́ wù ọkùnrin fẹ́ tó bá jẹ́ obìnrin ló bá wù ọ́ fẹ́ tó bá jẹ́ ajá ló bá wù ọ́ fẹ́ bó jẹ́ màálù bá ní. sẹ́nì ò gbọ́dọ̀ sọ fún ọ pé kí tó fi fẹ́ màálù nítorí ẹ kó béèrè ni pé níjó ni márẹ́jì yín o ṣé ibi tó ṣe ti jáde lọ́yẹ̀ kọ́ máa ṣe kí ẹ kọ́ máa béèrè kọ̀ọ̀kan ni wọ́n fi ń sọ fún ìjọba wa ń bí pé kọ́ gba àwọn géè láàyè ọkùnrin àtọkùnrin ọmọ afẹ́ra wọn ìlú tọkọ ṣẹlẹ̀ sí ìlú ànábì lótùn àwọn màláíkà pa bẹ̀rẹ̀ ni wọ́n pa wọ́n ṣẹ̀ṣẹ̀ míì ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ náà ni pé ọkùnrin fẹ́ ọkùnrin sẹ́rí bíi globalization darí wa lọ báyìí àwọn sì ti ní practice ẹ̀ lọ́wọ́ tọ́balájà lọ́wọ́ ọ̀fẹ́ kò sẹ́nìkan tó lè bá a sọ̀rọ̀ pé kọ́ mọ́ fẹ́ nítorí wúlò sí kínní ètò ìfẹ́ nu wọ́n ti wọ́n bá a bọ̀ wọ́n sọ́dọ̀ tiwa náà kọ́lọ́mọ́sí àsọ́dẹ́kọ̀ọ́ kan bí aburú wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa fardu thaqafatihim ala alam thaqafa ìlú kọ̀ọ̀kan ló ní àṣà nílẹ̀ yorùbá láwọn àṣà tó da a sì léyìí tí ò da tẹ́sìn wa tún ṣe tẹ̀rí àṣà tiwọn lọ́hùn yẹn wọ́n ní gbogbo àwa tá a wà lérílẹ̀ ayé lọ́wọ́lọ́wọ́ báyìí ká padà síbi àṣà yẹn àṣà àwọn ni ká máa ṣe kíni òun náà ni ká máa lò. ẹnì kọ̀ọ̀kan wa aníbàṣetọ́ ma wọ́n fi rinlẹ̀ pé child abuse kó o mú ẹgbàá kó o máa na ọmọ rẹ child abuse ni ọ̀ ń tẹ ẹ̀tọ́ ọmọ yẹn mọ́lẹ̀ ni ọ̀ lẹ́tọ̀ọ́ láti nà á torí pé òfin àgbáyé òsè kínní kò faramọ́. anabi sọ̀rọ̀ sọ́lá ń sọ fún wa pé múru awladakum bisọ̀lá wọn àbùnà ọ̀sábà tọ́mọ yẹn bá ti kọ́ ọmọdún méje ẹ máa lé wọn ká máa lọ lè kírun wadribuhum inda al-ashr tọ́mọ bá ti kọ́ ọmọdún mẹ́wàá ẹ máa nà wọn lẹ́gbàá díẹ̀díẹ̀ ìtumọ̀ ni pé ẹgbẹ́ ń ṣe àtúnṣe láti fi darí ọjọ́ ọ̀la ọmọ wàfárí kò bẹ́ẹ̀ nàlẹ́mọ̀dọ́ jẹ́ ẹ wá má jẹ́ kí wọ́n sùn tìra wọn mọ́ tí wọ́n bá ti fọ́ ọmọ ọdún mẹ́wàá nítorí pé tí wọ́n bá bàlágà lérí ìmọ̀ lọ́tàn pọ̀ wàhálà ó ṣẹlẹ̀ ṣe é rí lókè lọ́hùn ẹ̀gbọ́n àtàbúrò lè fẹ́ra wọn ìyá àti ọmọ wọ́n lè túùsì kan fẹ́ ara wọn ẹnìkan ń bèrè jò ní o ní àwọn obìnrin àtobìnrin tí wọ́n fẹ́ra wọn báwo ta ni wọ́n máa jọ kọ ta ni wọ́n máa jẹ ìyàwó wọ́n ní yóò ti ní plan èyí tó bá jẹ́ ọkọ òun ọmọ òun ní action nínú ilé yóò máa ní jòkó jáde wọlé èyí tí ọba jẹ́ ìyàwó bó ṣe wù kó ní action tó yóò pa action mọ́ra yóò máa wá síbi dìndìnrìn tí wọ́n bá wá sọ fún pé ayakọ́ mi hẹ̀ yọ máa gbọ̀n ó sì lè lu ọkọ ni o ó lè ṣe kíni ó lè lu ọlọ́gbàdà jùlọ ọlọ́mọṣẹ́wálẹ̀ ẹranko ẹ̀yọ́ máa yá mi àwọn àlùfáà wa wọ́n ní gbogbo ń tá a kalẹ̀ yìí alamisala wọ́n bá a débi pé gbogbo àwọn iṣẹ́ gbogbo àwọn kọ́ńpìnì ńláńlá tí àwọn ń darí lókè lọ́hùn lápèjúwe kání rámùkò lápèjúwe lọ́dọ̀ wọn lọ́hùn báwọn staff wọn ṣe rí lọ́hùn àti rámùkò ti ń bẹ nínú ọ̀sẹ̀ rẹ̀ ẹ má jà pé làǹbẹ́ làǹbẹ́ tó ń lajú díẹ̀ nínú màìdán lẹ́gùn bí wọ́n bá ṣe ń múra lókè lọ́hùn bẹ́ẹ̀ náà ní káwọn lè nà ọmọ sí kínní kí wọ́n máa múra obìnrin wọn jọba wọṣọ oyè ìtàn rẹ̀ ní kí aṣọ dé wọ́n sì máa sọ fún pé sọ fẹ́ bá rámkò ṣiṣẹ́ wọ́n bá ti mọ̀ pé wọ́n fẹ́ bá rámkò ṣiṣẹ́ rámkò ti lófin àṣìṣe ní yunifọ́ọ̀mù yunifọ́ọ̀mù aláti ọ̀hún ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti ran wa fọ́ọ̀rẹ́ ẹ̀sìn rẹ kọ́kọ́ gbàgbé ẹ̀sìn rẹ. wọ́n ní alahawulama yẹn òun ló bí alimaniya alimaniya òun ni pé fọ́sùlù dídì á ní dúnìyà ẹ yọ ẹ̀sìn kúrò nínú àlámọ̀rí ayé yín ẹ má jẹ́ sin okó bá yín ọlọ́run ọba aláàtọ́ lẹ́sìn ti là ọ̀nà ẹlẹ́ fẹ́ ṣe lọlé ayé ẹfà láàlẹ̀ ẹsìn fẹ̀sìn ẹlẹ̀ àwọn ni ẹ máa gbọ́dọ̀ sí lẹ́nu. ebi dẹ́gbẹ́ mùsùlùmí náà tọrọ òye náà wọ́n fẹ́ ṣe bísíǹnẹ̀sì pẹ̀lú ọmọ ya rẹ̀ a ní broda broda ẹja kọ́kọ́ pa ẹja pa sí ẹgbẹ́ kan ẹja sọ reality níbo reality wa nínú ẹ̀sìn lọ́wọ́ irọ́ lọ́wọ́ àná reality jìbìtì lọ́wọ́ àbẹ́ ayákìlá amúrọ̀bà. kọ́lọ́mọsẹ̀ ìṣàánú wa. nínú àwọn ètò wọn lérí ilé ọlọ́run òun náà ni pé ọkọ àtìyàwó àwọn méjèèjì ni wọ́n láṣẹ nínú ilé nítòbìnrin sì lè ṣe ọkùnrin lè ṣe nítòkùnrin lè ṣe obìnrin náà lè ṣe kíni obìnrin lè ṣe ló ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá kàwé dáadáa kẹ́ẹ̀ tó rí wọn kẹ́ẹ̀ tó rí wọn gbà lọ́wọ́ Yahudi àti Nasara ẹ ṣe wàhálà o nítorí àwọn tá a wí yìí odidi twenty one years ló fi bá wọn ló fi bá wọn gbé twenty years ló fi bá wọn lò ọkà nọ́vẹ́lì wọn yọ̀ọ́fẹ́ tó twenty thousand tó ti wà lérí ẹ̀ káṣẹ̀ wọ́n wá gba súnà náà àbọ̀ gba ẹ̀sìn ẹ̀ rí pé tírẹ́sìtì ìyàwó yóò sì máa ṣe kíni yóò sì máa hàn lára ẹ̀ láwọn afọ àwọn afin sọ fún wa pé láti kékeré ni ká ti dá àwọn ọmọ wa ọmọ yàtọ̀ láàrin tẹkinọ́lọ́jì àti Yahudi àti Nasara nítorí tí ọmọ ọba ti mọ yàtọ̀ láàrin ẹ̀sìn àtẹ̀sìn definitely ẹ̀sìn ni ọmọ pè ní kíni ni ọmọ pè lẹ́sìn kò sí à ń compromise lérí ọ̀rọ̀ ọlọ́run sọ anabi sekini anabi sọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ti ní wa anna hada sirati mustaqim mustaqiman fattabi'uhu ojú ọ̀nà yìí ni ẹ máa sekini ni ẹ máa tẹ̀lé wala tattabi'u subula ẹ máa tẹ̀lé àwọn ojú ọ̀nà tẹ́lẹ̀ omi bá tún làálẹ̀ yàtọ̀ sí ọlọ́run fatafarraqa bikum an sabili ẹ kú olójú ọ̀nà ọlọ́run ọba wa àwọn àlùfáà wọn ní al-awlamatawi nínú tí inú àwọn tí wọ́n gbé dání òun ni democracy kí gbogbo ayé kí wọ́n máa lo kíni democracy kí ni wọ́n ní democracy hmm? government of the people àbí uh by the people for the people irọ́ ní jẹ́bẹ̀ ṣé bẹ́ẹ̀ ni jẹ́ wọ́n lẹ́nìkan ti ń pariwo pé two thousand and fifteen òun ọ̀ lọ ni bóun ọ̀ bá lọ ayé ọ̀dàrú ìyàwó mùsùlùmí ìtumọ̀ ẹ̀ ni pé àwọn tẹ̀ wọ́n ń sá sóòrùn tẹ́ni kí wọ́n máa lọ lè gba káàdì ká máa dìbò kí ni wàhálà tí wọ́n ń ṣe mo ní wọ́n ń jẹ́sìn. àwọn tá a wí yìí ni wọ́n tú sí pírẹ́sídẹ́ǹtì ìlú kọ̀ọ̀kan àwọn pírẹsidẹ́ǹtì ló kọ́ ọ̀kan lajá wọn tí wọ́n tẹ̀ sí gbogbo wa. wọ́n rówó ẹnìkan wọ́n ní ẹ awa wá ẹ wá gbowó rẹ o owó yín tó kó bí ni o irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti ná pàṣásówò ńlá wọ́n tó wá sọ jáde wọ́n ti fi sànfàní àdìgbò tó fi kí ló dé táwọn òkú thousand ẹ gba hundred million ní kíni nínú àpò yín àmọ́ ẹ̀ ní ṣókí ibẹ̀ òun ni pé ìjọba kèfèrí ní jẹ́bẹ̀ o ìjọba kí ni jẹ́ wọn jẹba kèfèrí ìjọba tí wọ́n máa ń ṣe halali ọlọ́run ọba ní haram tí ó sì máa ń ṣe haram ní kíni halal. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ní afa hukumul jahiliyyati yabghun ṣé ìdájọ́ jahili àìmọ̀kan sóhun làwọn yẹn wọ́n máa lọ lè lò ní. ومن أحسن من الله حكما لقوم يوقنون ọlọ́run ọba ní ìdájọ́ wo ló dáa tó dájọ́ tó ń gbé kalẹ̀ má mú ti ọlọ́run òun náà lórí má ṣe ṣìnà ọlọ́run ibẹ̀ lórí wà ẹ má ṣàbòsí ibẹ̀ lórí wà ẹ má lura yín jìbìtì ibẹ̀ lórí wà. àwọn àlùfáà wa wọn ni asalu la awula ma fẹlẹ mọ tama awula ma ta awi yìí globalization yìí ìròrí burúkú yìí wọn ní kí ni ipa tó kó nínú àwùjọ wa ẹ̀yin miami ọlákọ̀ọ́kọ́ ò ní fárídù sàkọ̀fáàtì alẹ́ àlẹ́m gbogbo bí wọ́n ṣe múra nínú èkó bẹ́ẹ̀ làwọn ọmọ wa fẹ́ máa múra nísìn ẹni tó rọ̀ bá ká tuntun yóò lọ lè ra kíni yóò lọ lè ra kàtàngúwa tó kún bọ̀ àwọn àfa wa wọ́n ní ọlọ́wọ́n bá ní wàdú làwọn tẹ́kùrú làkàmá káfàrú ìhùn wọn lẹ́mìí wọ́n sì ń fẹ́ kẹ́ẹ̀dì kẹfẹ́rí kàmá káfàrú gẹ́gẹ́ báwọn náà ti jẹ́ kẹfẹ́rí fatakunu nasawa a kẹ́ẹ̀lì bá àdàbà kan náà kẹ́ẹ̀lì bá àdìbà kan náà kẹ́ẹ̀lì bá àjọ papọ̀ padà sínú náà lọ́hùn lójú àlìkìyàmù ló ṣe jẹ́ pé àwọn àlùfáà wa wọ́n ń ṣàlàyé fún wa pé a fẹ́ ṣèyàwó èyí tó wà nínú ẹ̀sìn wa òun náà ni pé kí ìyàwó kó wà láàrin àwọn obìnrin ọkọ ìyàwó kó wà láàrin àwọn ọkùnrin tẹ́ bá wá so ìgì tán káwọn méjèèjì kí wọ́n wá lọ́bọ̀ kí wọ́n wá lọlé kí làwọn gbé kalẹ̀ fún wa wọ́n ní wọ́n jòkó jẹ́ra wọn ni. Boda tí wọn bá fi hàn àwọn èèyàn pé àwọn nífẹ̀ẹ́ ara wọn níbi wẹ́dì yẹn náà ni kí wọ́n ti máa kíìsì ara wọn àbí kí wọ́n máa fi oúnjẹ sí ara wọn lẹ́nu. lọ́nà kérédolú bí wọn ni wọ́n ṣe wẹ́dì kan ibi eré àwọn èèyàn ti dàrú dé nípa wọ́n á gbé mọ́tírasì wá báwọn àná lọ́ra ni o ilé ìyàwó ni o á gbé sí agbo. wọ́n ní gbogbo àrà tí wọ́n fẹ́ dánú lé wọ́n jẹ́ káwọn orí pèrè à ń bò rẹ̀. bókù bá kún lẹ̀ yorùbá àwa máa ń ju òkú a máa jù ú síra wọn báyìí yẹ̀mọ́ mùsùlùmí. ẹni tí wọ́n bá lọ USA tó ṣẹ̀ dé yóò máa feel important pé ẹ àwa lè yàn. <laughs> ẹ̀yin tẹ́ ẹ lọ usa rí ẹ̀yin ní kíni ẹ̀yin ní mùmú ẹ̀yin lómi tó bá ra mọ́tò tó bá yà àkọ́kọ́ ní ọ̀kọ̀ọ̀kọ̀ lọ́ọ́ yẹ́ra kíni jọba ó lè ra fúláàgì àti lógo owó lógo usa àwọn àlùfáà wa wọ́n lẹ́ni tó bá fẹ́ lọ lónìí tó bá mọ̀ gbọ́n ra àwọn ọmọ àyà tó ń ṣẹ̀sìn tó wọn darapọ̀ mọ́ orí mi wọ́n ṣe yára kàtà tó àwọn eléré inú wọn sìn wọ́n ń gba ẹ̀sìn wọ́n ń gbà pẹ̀lú gbogbo súnà ẹ̀ mọ́tí wọ́n ṣe fáwọn ọmọ wọn wọn ajá àwọn ọmọ wọn lọ public school mọ́ àwọn tí wọ́n wà ládùúgbò wọ́n wà dáwùjọ wọ́n wà lọ lè gba bíídì ńlá kan wọ́n wà kó gbogbo sílábọ̀sì school wọ́n wà kó wá síbẹ̀ wọ́n wà gba afáàjọ máa ha kuran wọ́n gbà síbẹ̀ wọ́n kọ́ ha kuran láàárọ̀ tí wọ́n ha kuran tán wọ́n sọ abẹ́rẹ́ English àti mathematics àti chemistry táwọn tó wá kéèyàn tán wọ́n wá sùn láàrin aago méjì síbi aago mẹ́rin àbí mẹ́ta tí wọ́n lọ tọ́ba wá di ẹ̀yìn wọn kí àṣírí tán àwọn ọmọ tó wá ha wọn kura tọ́ba ha wọn kura tán wọ́n tó wá pé àwọn ọ̀jọ̀gbọ́n láàrin ìṣẹ́jú mẹ́rin tó kù òun náà ni pé ẹ̀yọ́ ọmọ ìyá mi ọmọ ọkọ wọn ní bá a ṣe ń pariwo pé òyìnbó òyìnbó òyìnbó yìí wọ́n ní ẹ̀sìn ọ̀tako tẹkinọ́lọ́jì o ẹ̀sìn ọ̀tá kọ́kọ́ máa má kàwé o ó ti yé ẹ̀sìn ọ̀tá kọ́kọ́ máa má yunifásitì o àmọ́ ẹjẹ́ sìn ó dùn wọ́n la kí wọ́n tó bọ́ sọ́wọ́ ayọ̀ǹdẹ̀ ẹnu kínú àbí láyọ̀ lẹ́ńgbẹ̀ láyọ̀ǹdẹ̀ ẹ̀ ẹnu kìnìún àwọn tá a wí yìí bẹ́ẹ̀ bá ti bọ́ sí wọn lọ́wọ́ àti ìdìrí ọmọ lé o ìyá kan dé lamẹ́ríkà láìpẹ́ yìí bàbá dé ló bá sunkún dé ó ní ọmọ àwọn fọ́ òun létí lọ́hùn wọn lọ gbọ́ òun létí ní stop mẹ́ gbà ló bá fọ́ ìyá ńná kí ló dé ó láwọn kan sọ̀rọ̀ náà ni ó ló sì rí i pé òun nídìí fọ́tí ló bá fọ́ òun létí ìyàwó mùsùlùmí sọ́mọ́nu ìyá àwọn òsì tó bẹ́ẹ̀ kó lù padà ó bá lù padà yóò tẹ nine nine nine nísìnyí mẹ́rin péré náà ni ẹ gbọ́ táwọn ọlọ́pàá ọ̀dẹ́ tọ̀tọ̀tọ̀tọ̀ wọ́n dẹnu you are arrested wọ́n bá wọ́n ìyá ni lọ kéré máa ń jẹnu. jama mùsùlùmí wọ́n ní tí a sọ fáwọn ọmọ ni pé àwọn tá a wíyọ fi ìgbàgbọ́ nípa ọlọ́run wọn ò fi rinlẹ̀ wọn ò sì ní gbàgbọ́ lérí ẹ̀ gbogbo òwe tó o bá ń kà má ṣe kí ni má jẹ eléyìí ọparẹ́ o especially àwọn tá a dá skul ẹ̀ mo fẹ́ fi lè pè àkíyèsí àwọn nǹkan bẹ tá a máa ń pàdé lójú ọ̀nà ní skul àwa skul mùsùlùmí ni n sọ tẹ̀rí skul globalization àna ọlọ́run ló kùn lérí àwọn yẹn. tá a máa pàdé àwọn kankan nínú àwọn àṣà òyìnbó tá a bá ti ń kọ́ lọ ní ká máa jọ mọ́ pé sórí ibi wọ́n yà sí ẹ̀sìn wọn ò ṣe kí ni ẹ̀sìn wọn gbọ́ bẹ lọ bẹ́ẹ̀ náà àwọn àṣà Yorùbá náà ibi ẹ eh, yorùbá wọn kì í bọ́ sọ́lálẹ́ yorùbá wọn kì í wẹ̀ ní àbí wọn fi ṣe kíni àwọn aládàáda sí wọn sọ bẹ́ẹ̀ bá ṣe kọ́ lẹ́mọ̀ àgbẹ̀tọ̀ sórí kọ̀ọ̀kan ka ilé ìsìlábọ̀sì kò fi páàsì wàyẹ́kì àti jíìsì ìjọba ni o sórí tí wọ́n sọ yọ̀rọ̀ aládàáda ni o má jẹ́ ọdí ọkọ rẹ̀ dẹ́gbẹ̀ tí ó ṣe kíni dẹ́gbẹ̀ tí ó jòkó síbẹ̀ àwọn àlùfáà wa wọ́n ní ọlọ́run ọba wa wasailuhum fi tahqiq al-awlama wọn làwọn miss tí wọ́n ń lò miss ni wasail àwọn akasọ̀ tí wọ́n ń lò tí kìíní yóò fi kárí tí ìròrí yóò fi ṣe kíní tí wọ́n fi kárí al-i'lam wọ́n ń lò i'lam kí náà ń pè ní i'lam tí wọ́n sì máa kọ̀ǹtúrò ọpọlọ wa láti kíní láti USA nínú yàrá rẹ̀ lábala kọ́ nǹkan wo tẹlifíṣàn lásán àbọ̀ ń browse lérí fóònù lásán àbí ọ̀ngbọ́n rédíò gbogbo tá à ń bá gbọ́ gbogbo ẹ̀ kódodo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ òyìn tá a wí yìí àwọn ọmọ wọn ni ìròrí àwọn ọ̀gá wọn náà ni wọ́n sì máa wá fọ́nká wọ́n sì ń gbowó lérí gbogbo ẹ̀ wọ́n ní wọ́n tún gbọ́nà báǹkì wọlé dẹ̀mọ́ mùsùlùmí èèyàn ti ń sọ́fà jù nísìn òun náà lẹni tó fẹ́ ṣòwò tí ò fẹ́ ya interest bank ò fẹ́ ya owó èlé àwọn tí wọ́n sọ́fà jù lórí ilẹ̀ ẹnu wọn bá tọ́ bá rí ṣe lówó máa ń ṣe bá a kú ní pẹ́ńbí àwàyí náà tẹ́lẹ̀ ilé là ń lọ bọ́ wá wá ní owó torí pé ọ̀fẹ́ àgbẹ̀yẹ ìbéèrè fatiwa ni mo wá o wípé ṣáàṣì wà láì kíní yìí ó ti wá fẹ́ dójú ẹ o kíní sí kò ní sí ká yá kíní yìí o. wọ́n ní ẹ ṣebí wọn náà lọ sọ̀rọ̀ yìí kì í dójú ẹ ẹni tó ti dójú ẹ fún ẹ ìbẹ ń sáré sáré ìbẹ nínú bí wọ́n ti dè mọ́lẹ̀ títí títí tẹ́tí fún lóògùn ẹni tó ti dójú ẹ fún yín bẹ́ẹ̀ bí ọsibítù tí ò lè gbé ìhà tí ò lè yíhà padà ìwọ ni kọ́ ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ bá rẹ kọ́ lọ́n lánàá fún ọlọ́run sí lánàá fún wọ́n nínú àwọn tí wọ́n ń lò làwọn tí wọ́n gbaṣẹ́ lọ́wọ́ wọn àwọn ìyẹ́rì tó máa ní kíni kan Rotary Rotary Club kìnìún dáadáa kan wáyé tí wọ́n ṣe káàkiri wọ́n máa sọ fún yín pé àwọn ń ṣe dáadáa lérí ilẹ̀ ayé aburú tí wọ́n ń fà fáyé kì í ṣe aburú kékeré wọ́n ń ba eré ilẹ̀ jẹ́ nígbà tó wá di pé íńtánẹ́ẹ̀tì tó wá dé àhà ibẹ̀ ni wọ́n ti wá rọ́jà tà púpọ̀ jù níṣìí náà ló di Yahudi nínú yàrá yìí àti Nasara tó sì ní í máa ọ̀rọ̀ tẹ́tẹ́ ṣé tẹ́tẹ́ wa ń bẹ nù nǹkan tẹ́nìkan lè sọ fún wa pé ẹ dákun aláàánú iná mọ̀lẹ́kábìrì wọlé mọ̀ ìṣirò wọlé àṣọ́bù wọlé àṣìlámù rẹ̀ yíṣọ́ mi ní ahmed ṣètọ́ni fọ́jà nìbò ẹ jìnnà kú bẹ́ẹ̀ mẹ́ta ẹ mẹ́ta tẹ́tẹ́ aláàlọ́sọ bẹ́ẹ̀ wá jí láàárọ̀ kọ́mọ bí kí ó sì lè mú nọ́mbà tẹ́ mọ̀ pé ìdí ni pé kọ́lọ́ wọn bá ṣe tó bá wù àwọn ni wọ́n gbé kalẹ̀ kódà ìjọba wa ń sọ láìpẹ́ yìí pé àwọn fẹ́ kọ́ ilé tẹ́tẹ́ ńlá kan tí àwọn èèyàn tí wọ́n mọ tẹ́tẹ́ ta tí wọ́n mọ sí kínní tí wọ́n mọ wá bẹ́ẹ̀ àwọn tí wọ́n ta alánàdá wọ́n ń bẹ ni wọ́n ti ní sírókì ọ̀pọ̀lọpọ̀ ń bẹ yàrá tí wọ́n lè jáde mọ́ èmi ń bẹ sàárè tí ọlọ́run lọ. wọ́n ní nínú àwọn tí wọ́n tán fẹ́ kán máa gbé kínní ìlárugẹ àwọn ní fíìmù àwọn ní music àwọn yìí ni wọ́n ń tajà wọn gan ìgbẹ́ náà wọ́n ti máa sọ fún ọ pé báyìí ṣe ń ṣe nìyẹn mùsùlùmí bóò láti wá dúró déédéé alákọ̀ọ́kọ́ àwọn àlùfáà ni ká máa túnú àṣírí globalization yìí sí gbogbo ayé wípé ìròrí kan ni tó fẹ́ ká ẹ̀sìn ọlọ́run ọba ńlẹ̀ tó fẹ́ gbé títí ẹ̀ wá lábala ẹ̀sìn lábala ìwà lábala ìmọ́lọ́lọ́kan wọ́n lé lẹ́ẹ̀kejì ni pé ká gbà pé ẹ̀sìn wa láti sánmà ló ti wá ẹ̀ẹ́rì táwọn ń hun yìí àtọwọ́dá ni èyí tọ́lọ́run sì hun òun ni ó pè wá. wọ́n ní àtún wá fi rinlẹ̀ pé àní tọ́lọ̀ ń bá sọ táwọn bá sọ òun náà ní ojú ọ̀nà abẹ́lẹ́ wọn Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ wọn sáré ṣàánú wa níparí gbogbo ìròrí tí mo kà á lẹ̀ yìí tí mo ní wọ́n ní tí wọ́n sì fẹ́ kọ́ wọ gbogbo ilé kálukú kí gbogbo kan náà ti bóòlù amúra yìí aha bóòlù àrí aha ẹ̀yin ọba wa sílẹ̀ yìí mọ́ aha ẹ̀yin oníjẹ ẹ̀yin jẹ <laughs> Allahu akbar anabi ni bẹ́ẹ̀ sì ń ṣe dénú kótó di gbé wa kárí wọ́n sọ yàrá òdo ọ̀rẹ́ ìbọn kama àbàdà anabi ní tọ́wọ́ tí wọ́n á di gbẹ̀yìn ayé ẹ̀sìn ó tún wá padà sí àjòjì. fatuba lil ghuraba oríire o fún gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń pè lájòjì tọ́ọ̀ bá ń ṣe ń tí ayé ń ṣe òní dájòjì tọ́ọ̀ bá ṣe ń táyé ń ṣe lódì kíni lọ́dàjòjì ni wọ́n fi wọ́n sọ fún wọn pé àá àá orú ni ẹ̀yin obìnrin eríṣiríṣi ni wọ́n máa sọ sórí ìwọ tó máa ní àà fẹ́ dé ni àǹtí fẹ́ dé àwọn náà máa ń pa ẹ̀. mọ̀ pé o oh, sí nínú mùsùlùmí gidi tá ànábì ni ọgbẹ́ ìyá yìí mùsùlùmí gidi ni mùsùlùmí tí wọ́n sọ̀dà àjòjì nínú fámìlì wípé à kíní ń bẹ fún mu kò ní mú o yọ yà kú náà ní ní o kú kíní tẹ ní ọmọ ọmọ akọ́mọ ọkọ̀ tẹ ní o pè ohun tẹ ní o pè ní o <laughs> <laughs> ẹ rí aṣọ tẹ ní o wọ̀ ni kò ní ṣe kíní kò ní o ìyá kan ní ni láìpẹ́ yìí kí lẹ́yìn fi sẹ́nu tẹ́ fi ń bá àwọn obìnrin yìí sọ̀rọ̀ náà gbogbo àwọn ọmọ wa èyí táàjọ máa ṣe patí ń dùn wọn náà wọn ò ṣe patí mọ́ àwọn ọmọ wa gbogbo àwọn ṣòkòtò tá a tẹ̀ra fún wa àwọn ṣòkòtò tó ń wá táàrà wọn látà broad gbogbo àwọn ṣòkòtò yẹn wọ́n ti ṣe kíní àwọn ọmọ yẹn ti dànù wọn àwọn ṣòkòtò mọ́ ní eléyìí obìnrin ní ọmọ àwọn ṣòkòtò láàrin títì ọmọ anáàlà náà bí náà darí sí kẹsì máa sin ọlọ́run ọba yín ìyá kan ní wàláì kò jẹ́njẹ́ bẹ́ẹ̀ dè mọ́ kò bá wa ṣe bẹ́ẹ̀ dè mọ́ àwọn Yahudi ní máa ń ṣe bẹ́ẹ̀ dè Nasara ní máa ṣe kí mùsùlùmí wá pé òun fẹ́ máàkì ọjọ́ òbí tòun lé òun pé twenty years òun pé fifty years òun pé hundred years Yahudi àti Nasara ní máa ń ṣe kàn wọ́n o lè dáná o lè yájọ́ sọ́tọ̀ gbogbo àtọ́ bá ti jí lérí bẹ́ẹ̀ dì láàárọ̀ ọgbọ́n tó máa ń sọ ni subahana lẹ́dí mímọ́ fọlọ́wọn ọba alẹ́dí àyànà ọba tó ní alájú wàdà àmàtànà lẹ́yìn ìgbà tó ti pa wá wáyé lẹ́yìn dọ̀ṣọ́ ọ̀dọ́ rẹ̀ lápadà sí ọ. odúkọ fún àwọn odúkọ fún lójoojúmọ́ mùsùlùmí ń dúpẹ́ fún ọlọ́run ìbá wa máa mújọ kan sọ́tọ̀ èyàn di ìyàwó dínà sára bọ́ ní kọ́lọ́mọ́sà sọ wa ń bẹ̀. tabatọ́ wa ní nǹkan ọ̀dà oúnjẹ tó máa ń gbé wa bẹ̀ náà nǹkan ó ṣe kíni ọ̀dà àwọn ìlànà wọn gbogbo wa náà ti mọ̀ ìtàkà máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn afa ni pé ká má jí béèrè ohun wọn wa ẹ dákun nǹkan báyìí ò sá lè ṣe é sẹ́rẹ́ ni tí ń béèrè àdírẹ́sì wàláì kò ní sọnù sẹ́rẹ́ èèyàn tí ń kàn lọ bá òun tó lóun lè fọkọ lọ́hún yanjú ẹ̀ láǹbẹ́ bí ní ọlọ́hún bọ̀ yóò sì bára rẹ̀ lọ́nà àbàdágìrì àwọn tó wá sọ fún lọ́hún pé àbàdágìrì lọ́wọ́ yìí láǹbẹ́ àbí ọ̀nà lomẹ́ ọ̀nà ọ̀nà kútọ́nù nìyí àwọn àfa àtàn bẹ́ẹ̀ sàmà ní sùn àní tani ẹ mọ̀ sí tani tani ẹ mọ̀ sí bẹ́ẹ̀ dé ifo mòlúdi anabi tá n ṣe ìsibídìá mòlúdi anabi ọ̀lẹ́tọ̀ mòlúdi anabi tá n ṣe yẹn kò sínú ẹ̀sìn wa ọba masfar ló dá ìmáṣe ọjọ́ bíi anabi isalẹ̀ àmín ọba kan nínú àwọn ọba òun ló dá ìmáṣe ọjọ́ bíi anabi isalẹ̀ ọba masfar lọ́lọ́bẹ̀ tọ́jọba mùsùlùmí òun lọ́lọ́ lè ṣàtúnjúbọ̀ nígbà wàá jẹun tó yó tán lọ́wọ́ ni òun náà ó sì dálẹ̀ tí wọ́n bá dé ìlú àwọn àwọn á bẹ̀rẹ̀ ti prọfẹ̀tì Muhammad náà ní ọdún tí ń bọ̀ ní tí ọba anabi láyé sàn lè pè lẹ́sìn Imam Malik ní tí ọba ti jẹ́sìn lánàá kò lè jẹ́sìn lẹ́nu kò sì lè jẹ́sìn títí ayé ara globalization náà fẹ́nìkan wá pé òun èsì òun ìmá ti bẹ́ẹ̀ dé wọ́n ní a ah, àjòjì lélẹ́yọ̀ àwọn báńkì yẹn ẹ̀ kàn rí àláàtì níjọ́ mi pé. wọ́n lè pe ìyá ọmọ ọdún báyìí happy birthday yóò wá wo fóònù pé ọ́ níjà fíìlì fọ́ọ̀mù ọ̀dà bá kọ́ ọ́ níjọ́ wọn bí wá bẹ́ẹ̀ ọmọ ọlọ́jọ́ òbí gan rántí pé ẹnìkan ẹni tí ń jẹ́ mùsùlùmí kìí ṣe kó alábìlà tẹ̀tẹ̀ bí anna sunna ní a máa kà kà máa tẹ̀lé wọn adaka tí bá ìsà gilinti ládàkà náà ṣé ẹ sáwọn jù àti nàṣọ́ra ànábì ah, ní àrà fámánì tàtúwá ni wọn kò yín dẹ́kun lé nátàbá yẹ kẹtó yájú ọlọmọṣẹ wa lọmọ náà gbogbo àwọn tí abánibèrè abẹ́lẹ́ wọn bá Allah subhanahu wa ta'ala ẹni wọn bá táwọn ikọ́ masájú ṣe wọn láǹfà ولا أكبر ولا مبا ولا أنا ولا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته